نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له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 الذين يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يدعي الله ورسوله فقد فاز قوما عظيما أما بعد فإن أحسن الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اليوم بنتكلم عن حادثة تهويل القبلة التي وقع في الشر الذي كنا فيها وهي شهر شعبان عباد الله وهذه تهويل القبلة وهذه الحادثة انقلبت على شيء تدل على حقيقة الإسلام أنه دين ثانوي ليس دين الوحي بل دين لوحي من عند رب العالمين ثم تلاحظ بعد الظروف المستفاد في تأويل القبلة عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل لأنه سبحانه وتعالى أقر المسجد كتابه الكريم أنه لا يقبل للعبد صرفا ولا عفوا إلا من يتصف بصفة التقوى كما قال سبحانه إنما يتقبل الله من المتقين أيها المراقبون ما زلنا في شهر من شروط مقدمة لشهر الطاعة والعبادة التي كانوا عنوانا من قرب الله تعالى لأن قلوب المواهب معرضين يلتزمون شهر رمضان الكريم لذلك لمن سقط في صحيحه إحدى الصحيحين عن رواية بسند عن أم المؤمنين أم سلمة رضي الله عنها لما قالت قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا الشهداء ورمضان عباد الله انما على شيء تدل هذا الحديث على أن النبي صلى الله عليه وسلم كان ممرنا قل قلبه وطاعته لعبادة الله تعالى وهي كتاب الكريم كتاب المبارك كتاب القرآن عباد الله لا بد لنا أن نذكر بعض الحوادث حدثت في هذا الشهر شهر شعبان وفيها تاويل القبلة من مسجد الأقصى إلى مسجد الحرام ولله تعالى الشديد تدل على أن الله رب السماء والأرض وهو مختلفا أو هو رب المشرق والمغرب وأنه الواحد أرسل الرسل وأنزل الكتب على أمم مما خلقنا إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وهذه حادثة كانت في شهر شعبان لما صار إلى بيت المقدس أراد òní pé ó fẹ́ wa kò mú sùnmí lẹ́ni tí mo lọ lọ́sẹ̀ tó ti jọ́ mi fún. àbáwọ̀ tí wọ́n káyọ̀ tí o ṣe ẹ̀rọ ìjọba láti tẹ̀lé fún àtẹ̀jíṣẹ́ àwọn àwọn ìṣẹ̀lẹ̀ tó wọ́ lọ. bẹ́ẹ̀ la jẹ́rìí àfààmù wa àtọ́ka wa pẹ̀lú jíjọ tó gbọ́ fún nípa náà àwọn tó tẹ̀ ká ìwé ta àlọ́ láṣẹ ìkẹlà bẹ́ẹ̀ ni olóògùn níbi ìjọ ìpínlẹ̀ níbi orúkọ láti ṣe rẹ̀ bẹ́ẹ̀ la jẹ́rìí pátákó ìjẹ́ àbọ̀lọ́wọ́ fún wa bá ẹni sọ̀rọ̀ ló ṣe ìgbésẹ̀ rẹ̀ sí ẹgbẹ́ òṣìṣẹ́ ọlọ́run mo ń kíra níyàn àtàwọn náà ètò ìpáyà ọlọ́run bá kó dọ̀wọ́ wa ní gbogbo gbà ní gbogbo àsìkò ní gbogbo ìṣèlú wa pàtàkì ìrọ̀ ní ìjọsìn rẹ̀ torí pé àwọn sọ̀rọ̀ wọn tààlà ó ti fi rẹ̀ nínú kíra rẹ̀ pé gbogbo téèyàn wò lè ṣe ó ti sàárà ni ó gbààwẹ̀ ni ó kírun ni ó ti fi ájì ni kò sí ìdádúgbò ó gbà lọ́wọ́ rẹ̀ torí pẹ́ni tó ó gbà lọ́wọ́ rẹ̀ yóò ṣe ìdí máa tẹ̀ láṣẹ yóò tẹ̀lé sí páyà òun ní kọ̀kọ̀ àti ní gbangba bóòlù aláṣẹ orí orí ìlànà rẹ̀ tàkọ̀ ọ̀gbẹ̀rẹ̀ òwúrọ̀ ẹ̀dá wọn bàbá dájú ẹni tó ń gbà lọ́wọ́ rẹ̀ ẹni tó ń gbà lọ́wọ́ rẹ̀ ẹni tó ń gbà ìṣúná lọ́wọ́ rẹ̀ tó kọ̀ọ̀lọ̀ tẹ̀lé sí páyà òun ó lọ́wọ́ wa ìpáyà òun tàbí kọ́lọ̀ òun gbàgbọ́ wa á bẹ̀rẹ̀ ìpáyà rẹ̀ kọ̀kọ̀ àti nàbà má bàtà tẹ̀ fún wa ọlọ́ọ̀ yóò bá wọn ní báwo ló ń pè ní ha nípa ìgbà òṣù ìgbà ìṣẹ̀lẹ̀ kíkéjì kíbla eléyìí tá a wà lórí ẹ̀ lónìí eléyìí tó túmọ̀ sí pé ibùdó dúkọ̀ yìí bọ́tà láti wà tẹ́lẹ̀ ibi tó rò ẹ̀gbẹ́ ibi tó rò fi ń wọ̀ yìí táwọn dúkọ báyìí lónìí ti bẹ̀ kọ́ eléyìí tó túmọ̀ sí pé ajẹ́sípẹ́ ìsìláàmù wa ìsìláàmù tó lákọ́lẹ̀ ni kò sí ẹ̀ka kan nínú ẹ̀ka ìjọsìn nínú ìsìláàmù tó ìsàkọ́lẹ̀ bẹ́ẹ̀ àyíká lọ́wọ́ ọkọ̀ láàyè àlejò tó náà òun náà lábẹ́ ló sọ fún wa pé ìmọ̀ ìlà ìsọ́wọ́ ìlà dájúdájú bá máa ń sọ pé kìíní tẹ̀sí ni ẹ̀dá rò pé bá gbà pẹ́sì ni omi tá a bá bá kọ́ lẹ̀ wọ́n kò hàn tá a kò bá láyé rẹ̀ àbíṣe rẹ̀ àbákọ́yé rẹ̀ lẹ́nu àwọn sọ̀kárà ọlọ́run náà lè wọ̀ lọ́wọ́ ìyẹn túmọ̀ sí pé èèyàn kan náà tó bá wọ́n tó àbáwọn ọgọ́rùn mẹ́ta eléyìí tó lóore jùlọ nígbà tẹ́lẹ̀ wà fún ẹ̀sìn oṣù rẹ̀ tí wọ́n bá ti ṣe ẹ̀dá tó rẹ̀ àjẹpẹ́tẹ́ ẹ̀ka ti wá wípé a rí inú àkọọ́lẹ̀ ìbájú wípé àmẹ́ni wa ìkẹ́tọ̀ lọ́kùnrin wa bá ó dẹ́ni tó tojú kọ ìbùwọ́ òwe lòkè àfẹ́ àbẹ̀wò máa yọ ọ́ là ló máa fẹ́ kọ́ gbogbo Thank you. Kó tó ní kó wá ṣe tá a bá mú pẹ̀pẹ́ jáde pé àwọn àṣùwọ̀n yẹn lọ́wọ́ sàárà olùlọ́ba tó ní ìbùyọ̀ olùlọ́ba tó ní ìbùwọ̀ kálẹ̀ rẹ̀ yìí pé ọba àwọn tó wà ní bẹ́ẹ̀ àtàwọn tó wà wípé ó ti lè jẹ́ pẹ́pẹ́ yẹn lòun máa dojú kọ á ah, kò tẹ̀ lọ́rùn máa rí àṣẹ ní ìfàmùsùn náà ẹni tó kúrí pọ̀ ní ìsìnẹ́bọ̀ ẹni tó kúrí pọ̀ ní ìsìnẹ́ pẹ̀lú ọkọ̀ mùsùlùmí màmùsùn náà wà lọ́dẹ́ àgbàdo mùsùlùmí kò wá sí ìwà ẹ̀bọ̀ tó túmọ̀ sí sí ọ̀pọ̀ àwọn tó náà wọ́n tàbí àbẹ́rẹ́ ìṣèpá àwọn tó náà wọ́n tàbí àbẹ́rẹ́ ìṣèpá títí lòdì gbogbo wọn òṣèlú tó tàbí ìṣèpá àbájáde ìṣèpá lè mo ní eléyìí ó jẹ́ ìṣẹ́ tó máa ń gbọ́ àrẹ́ ti pé ó wu òun kọ́ ọ́ dojú kọ ibùdójú kọ bàbá àwọn ọ̀gá ẹlẹ́gbẹ̀ẹ́ bá a bá rí i àwọn sọ̀rọ̀ àgbà tó wà lọ́la nìyí ọlọ́mọ sọ̀rọ̀ àyọ̀ ń túmọ̀ nígbà tí àyà tó wà lọ́sọ̀ àgbà ìyẹn sura thirty three kí ọlọ́sọ̀ ẹ̀hán wà lára pé ìnà wà àwọn ẹ̀yà ìjẹ́ fà mí. yusuf luna alamiri ọlọ́run àtàwọn òbí àtàwọn aláìsíà rẹ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀kẹ́ wọ́n lẹ́gbọ́n mi wàlúùyà àyíwá tẹ̀lé ní àná. Mo pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́dọ́ sọ̀rọ̀ kẹ́kọ̀ọ́. Àwọn físíkàlì kékeré ń sọ náà a máa bá àti ẹ̀rọ sí ọ. bọ́ọ̀lù abẹ́rẹ́ máa kọ́ máa bàlá tó fún wa àtọ̀lá tó náà bá ti kọ́ ọ̀sọ̀ àtàkùn ẹ̀ ló wọ́n bá ti ó ní wọ́n àwọn méjèèjì ni wọ́n sọ̀rọ̀ fún àlẹ́ lọ ọ̀rọ̀ yìí jẹ́ ìṣẹ́ tó wọ́n fún àlẹ́ lọ lọ́sọ̀rọ̀ ìṣẹ́ tó wọ́n fún ma bá ó máa ń kó nínú ó máa ń kó lọ́kàn ó máa ń bà ń jẹ́ pàtàkì jùlọ pé àwọn èèyàn bí wọ́n tẹ̀ wá lọ pé àlùkò náà ṣe ti wá ní. àwọn ìwádà kan ẹbí ẹ̀rẹ̀ ó fẹ̀rẹ̀ yá ní bèbí tí tó dúró bá tó dúró yóò padà mọ̀ sí wa ọ̀rọ̀ ẹgbẹ́ ìṣẹ́ tó kó ní pẹ̀lú títí tọ́ba lọ́sọ̀rọ̀ wọn lọ́wọ́ sàrà tó fi gbàdúrà rẹ̀ nígbà tó ti gbàgbọ́ oṣù mẹ́rìndínlógún tọ́ba lọ́wọ́ sọ pé fáyà kú ní ṣùgbọ́n mílẹ̀ nígbà tí wọ́n wà láwọn ọmọ ìṣèlú ẹ̀sìn ìgbẹ́sìn ìkáàrọ̀ àríwá láyé ní sísọ́lẹ̀ ara ẹ̀ ọba láti pàtó mẹ́wàá àtàkọ́lù ló bá ìgbà ìgbàlá. èlé àlọ́mọ òṣèlú àti rí fún òṣù àti rí fún òṣù gbójú rẹ̀ sókè sọ́nà

àbùdá pápá òkú. gbádùn ní ọmọ ọlọ́run àlùjá alẹ́lá haramu mẹ́kì ọlọ́run ti haramu mẹ́kà ó ṣe point ní gbogbo ayé. ìyẹn túmọ̀ pé nígbà tí wọ́n mú ẹbù yọ tí wọ́n mú ẹbù ọ̀ ẹbù ọ̀ wọ́n mú wájú wọ́n mú wà nínú gbogbo ẹnìkan bá kú bẹ̀ kì í ṣe sáàpù straight sáàpù wọ́n máa ń ṣe sáàpù tó máa ń rájì ní ìlú ìgbàlèwà rájì dúró bíbà sẹ́yìn gbogbo wa sáàpù bíbà tó dé pé asáàpù kàábà ayélujára wọn ń yí lára kàábà bẹ̀rẹ̀ pé àti alákòóso àdáwọ̀ tí tí wọ́n sọ fún wa báwo lè rí ṣẹlẹ̀. ìdáni kẹta àwọn àti lẹ́gbẹ̀ẹ́ àmọ́tò ìkàrí ọ̀hún ṣe nípa tí sọ yìí ìhìnà bí sọ yìí ìhìnà hàn gbàrà àmì hàbí àbá àbá àbá hàbí ó ní sọ̀rọ̀ lẹ́yìn yàrá àwọn ṣe tó wà. ó ní àmọ̀tọ́ yẹn ó ní pẹ̀lú òṣìṣẹ́ wọn ní nàìjíríà. èrò àwọn olùmọ̀tò tàbí jáde lẹ́yìn àlàáfáì wọ́n èso ti lẹ́yìn pé orí ìwọ́n ti bá wọn wọ́n ló bá wọn lórí ìmú àṣùbà tó túmọ̀ ìṣe kò Lord. ó tọ́ka lórí ìyàtọ̀ tí ń bẹ láàrin wa àgbàgbàlẹ̀ wọ́n dínà sí wa pọ̀ wọ́n dínà sí wa pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà tá a bá gbọ́ òkè kan amúgbé sọ́kọlọ wa a wá gbé sífẹ̀ẹ́ ló ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bó tilẹ̀ kó nílẹ̀ àwọn àrùn ọ̀rọ̀ wọn fi ọ̀rọ̀ yìí wọ́n máa ló fi tẹ̀lé ẹ̀rí kìíní wọ́n ní àdíìsè àhà ọ̀rọ̀ tó dẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ìjọba máa wọ oko kan lórí ọlọ́wà ni tó wá bàjẹ́ náà tó ń sọ pàṣẹ rẹ̀ lọ́wọ́ àárọ̀ rẹ̀ àbí lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ bọ́ọ̀lù tó wọ̀ ó ní àwọn sọ̀rọ̀ wá ó ní ló ń sọ lọ àti àlùlá ìlà àbẹ̀nà wá ó ní mo jẹ́rìí pé kò sẹ́ni bí ìjọba tó ti àbò àbò pẹ̀lú ọ̀wọ́ kan tó ó ní mo rí ìdè tó tùbà rẹ̀ ó mo bá àlàyé ní kúrẹ́ dé àtẹ́sẹ̀ àti àlùyá ìyá àyọ̀lá sínú ọ̀pọ̀ ọ̀pọ̀ jẹ́sẹ̀ kò fẹ́ sí ọ̀pọ̀ tó lò àyàbàlá ó jẹ́sẹ̀ mi wà á Ẹ wo àwọn <laughs> sọ̀rọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá tẹ̀ láti mọ́ òkú yẹn jẹ ìyẹn rẹ̀ ẹjẹ́ àwọn ọmọ àdájú wípé lọ́pọ̀lọpọ̀ ọ̀gá ẹ̀sìn wáyé ẹ̀sìn kẹ́ni tó ti mọ́ ó ti pé kúrò níbi káwá fọ́lọ́pọ̀ ẹ̀ẹ́dá wà lóò ṣe bá lọ́pọ̀ ṣe ṣe lára gbogbo bàbá wọn ni wọn máa ń sọ fún wa ànábì kí àtọ̀ lọ́pọ̀ bàbá gbàgbà tó ti fẹsẹ̀ rẹ̀ lé gbogbo tí láti owó rẹ̀ jẹ́ òun ò ní fi láti òun kọ́ṣe ènìyàn kan náà ọ̀rẹ́ ìwúrí náà nínú ọ̀sán àti ló tàwa lónìí. Bájẹ́ ìyàwó àtikèrè tí wọ́n dé, bájẹ́ kọ́mọ àtikèrè tí wọ́n dé, bájẹ́ tó àtikèrè tí wọ́n dé. Eléyìí tó ń rẹ́ sí ẹ̀rẹ̀ kan tí mo bá bá jọ lèjú rẹ̀. Bájẹ́ ẹ̀rẹ̀ ìjú rẹ̀ pẹ̀lú ìyá àtọ̀jọ àfa. Àfa ló ká ìyàwó rẹ̀. Kí ni ẹ̀rẹ̀ rẹ̀? Eléyìí tó ń rẹ́ sí ẹ̀rẹ̀ Kò ní ilé ǹjẹ́ tí mo sùn ní bá kú kí ló ní ìṣèwà tó Olùsọ̀rọ̀ àkọ́kọ́, oníkàkiri o, oníkàwá báwo wà á tètè tètè palẹ̀ rẹ̀ mọ́. Ẹlẹ́ẹ̀kejì ojúṣe wa, oníkàwá kílà àsọ́ọ́lẹ̀ tó sọ. Àsọ́ọ́lẹ̀ tó sọ lákọ̀ọ́kọ́ máa wá tí wọ́n kọ́ fẹ́lẹ́ kalẹ̀. Ṣé wọ́n kọ́ nípa ẹni tó kí òun àwọn lára? Òun àwọn ọmọ tó tó yẹ. Bàbá rí bá sọ̀rọ̀ yẹn lára àfíà, kò ta kó tọ́lọ̀ kò ti ṣẹ̀dá tẹ̀lé. Ó ti yọ àwọn àgbà الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أنا أقول والله أقول عليكم كلمة من محمد أنا لي أنا أقول لكم صلى الله عليه وسلم تقول لي أنا ولا أقول لكم أنا kí ló fà á tí mo ní ìtòní táyì mojú tó fẹ́ kábọ́júmọ́ tẹ̀ bá ti wọ jẹ́ látọ̀pá mú ẹ̀rọ ẹ̀jẹ̀ sí ni o ní ní pé ìjẹ́ tó kù mùsùlùmí ó kú ká gbé mọ́tò iwájú ilé ká gbé ìwé bí ayé àti pé kìíní kan ká ní káwọ̀ ìmọ̀ láì fi sábà tó wá bí i à. káwọn ìwé mi lè fi fa àwọn sọ̀nà ìwé mi fásitì sọ́ọ̀lù bí ìhàlùkù ẹ máa kí ni nínú bàtà. wọ́n bàtà sí wọ́n yẹ pa àmọ́ wọn gbà láwọn lòdì láì fọlọ rẹ̀ fọlọ rẹ̀ ẹlẹ́sìn ìgbàgbọ́ mọ̀ fún ẹ̀rí kan lórí àwọn tó sọ pé kò lọ́wọ́ wa ẹni ló ti sọmọ ìyá wọn náà àwọn àṣàyẹ̀dá ní kiri kan ọlọ́mọdé gbogbo àyè ajẹ́ wípé ẹ̀rí pàdánù ìtọ́jú ọ̀sọ́nà wọ̀dùnmáwá àtàkọ́ lòlá wà ní ìkàtúfàrà àyíkọ́ gbójú rẹ̀ ti fẹ́ràn èyí bá bá kàlàfé tí máa tọ́ka lórí kẹkẹ ó tọ́ka lórí pé commitment òbí tí wọ́n bá ọdún tí wá sọ́nà ẹgbẹ́ ìtọ́kalẹ̀ sọ́nà ló wà. Àrùn-àmẹ́ àdàlù àrùsí ìta. Àrùn-àmẹ́ àdàlù àrùsí ìta. Ayọ̀ ti sọ̀rọ̀. Láàrín sí ti àárín mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹjọ́ ìrìn rẹ̀ bẹ́ẹ̀ wá ní mọ́sálásí kan àwọn èèyàn ẹ̀dá bẹ́ẹ̀ ẹ̀dá bẹ́ẹ̀ lẹ́ wọn ní kíkìlà bẹ́ẹ̀ alọ́dọ̀ kíkìlà bẹ́ẹ̀. gbogbo kíkìlà kọ́ ló bẹ́ẹ̀ nìkan torí pé aláṣọ ẹ̀ wọ́n tààlà inú ẹ̀ àtàkà fún ẹ ọlọ́run ò sọ pé ká dojú kọ kàábà bó ń dá dojú kọ ó ní ká dojú kọ agbègbè mọ́tìdì ìlẹ̀ hàwà mọ́tìdì ìlẹ̀ hàwà mọ́tìdì Africa